Let sásìsì o ọkọ láti mọ kẹsẹ̀ mìíràn láti wo bàbá bàrà káàtà bàbá ọkùnrin sàdùn wọn ò máa pè o ọmọ rọlá kẹsì ọmọ àtọkù lẹkì ọmọ akérèmọ bá sí òhò ọmọ rọmọ ọjà ní ìlẹkẹ ọmọ ẹni òkojọ lójú ogun alásàsáré bí ìjà ọmọ ìbísòmí o ìbísòmí o mọṣú iná ìbísọ̀mí nínú rẹ̀ mílẹ̀kùn ìdòwú kádúpẹ́ ẹ̀mí tá a bá ti dijú lajú kádúpẹ́ ẹ̀mí tá a bá ti dijú lajú ọ̀pọ̀ lókun sẹ́ tó di kán ti jí kó ṣe sọ̀rọ̀ kádúpẹ́ ẹ̀mí bá a bá ti dijú lajú kékeré ni tówó ń gbà tẹ̀mí wa bá ṣe wà kádúpẹ́ ẹ̀mí tá a bá ti dijú lajú tọrọ lálá àná ìyẹn dà ikú ti pa bọ̀rọ̀ kìnnìkan nígbà kan dà ikú ti pa kò mọ olówó kò fẹ́ràn olóṣì ikú ni ikú ọlọ́lá àmọ́ ìyẹn dà ikú ti pa bọ̀rọ̀ kìíní kan nígbà kan dà ikú ti pa kò mọ olówó kò fẹ́ràn olóṣì ikú ni ikú sọ pé mo dúpẹ́ ọṣẹ́ ọlọ́run mo dúpẹ́ ọṣẹ́ ọlọ́run òun tèmi máa tọpẹ́ èmi náà dúpẹ́ kó ń ṣe jíjẹ mo dúpẹ́ kó ń ṣe mímú gbébi ò pa mí mo dúpẹ́ bọ́dún ṣe ń mo dúpẹ́ bọ́dún ṣe ń láyé mi yàtọ̀ sí. Si ìdòwú gbogbo sísápá àti gòkè dá lọ́wọ́lọ́run mọ́ lówà ó ọkọ̀ jùmọ̀ gáàrú gbogbo sísápá àti gòkè dá lọ́wọ́lọ́run mọ́ lówà ó sórí tọ́lọ́run ọba kọ́lé náà bọ́lọ́run ọba kọ́lé náà bó ṣiṣẹ́ forí ìfọ̀rùn òṣìṣẹ́ lásán náà ń ṣe wàhálà ó òṣìṣẹ́ forí ìfọ̀rùn òṣìṣẹ́ lásán náà ń ṣe wàhálà ibi abarapá ṣiṣẹ́ rẹ̀ láyìí lówó lásán láà ṣe lágùn ibi abarapá ṣiṣẹ́ rẹ̀ láyìí lówó lásán láà ṣe lágùn ńbẹ̀ láti rẹ́ni jẹ́ ìpè kò dàgbé ibẹ̀ láti rẹ́ni jẹ́ ìpè kò dàgbé tó ṣiṣẹ́ rẹ̀ láṣẹ láwọ̀ ìdòwú dúpẹ́ fọwọ́ rẹ̀ kò gé kò gé kò gé o ó dúró wàmúwàmú ọwọ́ rẹ̀ kò gé kò gé kò gé. kò fọ́ kò fọ́ oríran kedere. ẹ sọ̀pọ̀lọpọ̀ ńlá yìí nínú owó nínú ọlá nínú pẹ̀lú ẹ̀yẹ torí ẹni tí ó ní tó máa ń bẹ̀rù ìṣòro láta lẹ́mọ́jú bọ́lọ́mbà fẹ́ ó lé ẹjí kan là àbílẹ̀ bá mọ́ tán ìdòwú lẹ́dùnmáre má jẹ́ kápítọ̀ bá lówó ní. bó ṣe wọ́n lọ́mọdé sọlá ẹni tó dẹ̀ ní tó dẹ̀ ń bá yóò sọ̀rọ̀ lójoojúmọ́ ṣá bọ́lọ́gbà fẹ́ kọ́lé yípadà àkùdẹ sáfẹ́rẹ́ ìdúmọ̀rẹ́ má jẹ́ kábíyèjì bá lówó rí. inú sọ́ríwó yàná ìwòye ìyálẹ̀ ta owó lóko olóko òun mọ̀ olóko olóko àyèrè mọ́ bá òun mọ̀ olóko olóko ìyẹn ní rọ́mọ́ àdàmọ́ sẹ́yìn tó bá ń dára fún aṣẹ́lẹ̀ àyèlè òun mọ̀ àyèlè ètò yẹn ẹnu tó fi ń jẹ́ wúrẹ́ jẹ́ má ló má dùn sí kó má tún padà wá dẹnu tó ń jà tẹ o jàtẹ jẹ kóró ọba máa jẹ kárí àṣẹlẹ ayé lè mọ ayé lè tó yẹ ìwọ tó ti dó lórí táwọn ayé wá ní mumbai kó má tún padà wá wá lè mọ ọba máa jẹ kárí ilé ayé lè mọ ayé lè tó yẹ ìwọ tó ti ń wọṣọ ńlá tó ń wọ ìwọ yẹn kó má tún padà wá àgbẹni tó là kìsà òbámá jẹ́ ìtàrí ìṣẹ̀lẹ̀ ayé lè ìnàpá ilé tó yẹn apádà sábúrò òkèrè ó tóbi rẹ̀ kọlọmájò gbélé ayé mọ̀kàn bẹ̀. sọ́ra lò pẹ́pẹ́pẹ́ onígbà tí wọ́n lò táwọn wá ní iṣẹ́ wọn nìkan lọ́dún dáyé fún ni ìwà tó jẹ̀yàn máa yọ ẹ̀ ló máa ló gbé. ìwà tó láyé sí kì í ọmọ ara kejì o ìgbà tó dáyé aráyé ayé rẹ̀ ni ń jẹ. bàbá yìí náà kọrin gan fún ọba bàbá lọ́jọ́ òbí a dream come true. Orí àmọ́ ó sẹ́yìn pé èmi ò ṣe tó náwó fẹ́lẹ́rẹ́. Ọ̀wọ́ máa ń sọ ní pé if there is any occasion láyé mi tí n bá máa pe olórin tí mo lè fẹ́ ná owó Alhaji Saheed Òṣùpá lè kọ́. Bàbá àkàndé aláìdòṣùpá. Ẹ má jẹun àbámọ̀ àkàndé òṣùpá barista kò mi ìlẹ́ni ọ̀dà pàṣẹ wàásù o Pasuma mi ní wọn orúkọ ìpìlẹ̀ ni wọn láwọn fáǹsì wọn ọ̀gá tó máa sọ ni pé tí wọn máa ń gbọ́ orin òṣùpá kò sí condition téèyàn lè wà láyé tínú ẹ bá ń dùn ní wàrí tó bá mu tínú ẹ bá bàjẹ́ ní wàrí tó bá mu. ìyẹn lọ wá ṣáàmù bí mo ṣe ń ṣe lè rìn gé. ìyẹn kò rí àwọn tó lóye. ìyẹn kò rí àwọn tó lóye. tó lọ́gbọ́n. ṣẹ̀wárí bọ́mọdé ṣe ìjò làgbà dúró kóńkó lóyò. ṣẹ̀wárí bọ́mọdé ṣe ìjò làgbà dúró kóńkó lóyò. ṣẹ̀rẹ̀lẹ̀ kò fara ní kò fara nílà wọ́n dúró bárabá. èdè ìfọ̀kàtì bàrà ní ìjọba. ojúlówó olórin làwa wà nínú aláré. torí pé ta bá sọ lórin tójó lórin tójọjú lólórin olórin náà ó yẹ kó lè kọrin fàájì fáwọn tó lọ fẹ́ ó yẹ kó lè kọrin fàájì fáwọn tó lọ fẹ́ ọpẹjùmọ kẹta bá ń sọ lórin tójó lórin tójọjú lólórin olórin náà ó yẹ kó lè kọ́ orí èkó ìpolówó rẹ ó yẹ kó lè kọ́ orí ìpolówó rẹ. àníṣe ta máa ń sọ lórin tó jó lórin tó jọjú lórin ló náà ó yẹ kó lè forin pẹ̀lú sọ́kàn fáwọn tó ń banú jẹ́. Sẹ́yìn lè fún pásítọ̀ wá sẹ́yìn lè sí ní ọ̀rọ̀. sáfù àyìndé mi sáfù jì o. orí oṣù láti lọ sọ̀rọ̀ ojú ti ìdámẹ́ o bóńdé má fẹ́ sí ilé ìrìn iná pẹ́ o bóńdéyàwó ń gbéyàwó kò ṣe é má lò ó bọ́bá ń lẹ́sẹ̀ kọ́nsáàtì pẹ̀lú orúkọ wọn ló kọrin tó dàbí àyìndé mi sáfù jì o. dókítà síkírà àyìndé mi sáfù jì o. lòun bá fẹ́ bọ́kọ̀ orí fújò lẹ́lẹ́gbẹ̀ẹ́ orin fújì lẹ́lẹ́gbẹ́. ìlú kò sórin náà. táfiwé fújì láyé bí. àṣẹrí kò sórin náà. táfiwé fújì láyé bí. fasápẹ́ láti ètò ọ̀gbọ́n dárúkọ fún ìgbà yẹn gbọ́ ya gbogbo lẹ́nu àkóso olówó pópó. olùwànìyàn jẹ́ mọ́ ọ́n bá a lò ilé gbogbo ẹni lọ sáré ìlú ilé ó dàbí àwọn ọmọ tó rẹ̀ ṣe pé wọ́n fi kọ́ṣe àwọn funfun ní. kò dàbí àwọn orin tó rẹ̀ ṣe pé wọ́n fi kọ́ṣe àwọn funfun ní. ìdòwú pa agbóró kan ó wà kó yín jáde sí. oníwàdà sí rẹ pẹ́ẹ́pẹ́ sí iṣẹ́ wọ́n pa agbóró kan wọ́n adọ́fẹ́ yé kìkì dáríwó ó wà sí rẹ pẹ́ẹ́pẹ́ sí ẹ̀rí fújì music tẹ́lẹ̀ ológa òṣùpá lọ́wọ́ ní kọ́wà nínú nítorí kọ́wà ìdáṣẹ́ ìgbòho òṣùpá ló jẹ́ kọ́wà lọ́wọ́ kọ́lá ní jíjọ fújì ní London wọ́n jíjọ fújì ní London wọ́n jíjọ fújì ní Yankí ìdòwú wọ́n jíjọ fújì ní Yankí nítorí kọ́wà nínú nítorí kọ́wà ìdáṣẹ́ ìgbòho òun ẹni tó ṣeré ẹ o èmi gbàgbọ́ lèmi wọn nífẹ̀ẹ́ lómi ṣe ní èmi gbàgbọ́ lèmi wọn nífẹ̀ẹ́ lómi ṣe ní. àtìmá tìmá tìmọ́rẹ́ bá ti má pè náà mi tọmọdé tàgbà wá sọ pé. òun ẹni tó ṣeré ẹ o èmi gbàgbọ́ lèmi wọn nífẹ̀ẹ́ lómi ṣe ní èmi gbàgbọ́ lèmi wọn nífẹ̀ẹ́ lómi ṣe ní ṣùgbọ́n sórí wa òṣùpá ọba orin ti dé. òṣùpá ọba orin ti dé. ọlọ́run ló ń bèrè ìjà á lọ. òun lólólówó ṣe bẹ́ẹ̀ láyà ọkọ̀ dùnú kẹsà máa ṣe bó bá ṣe bẹ́ẹ̀ tọ́gbà pẹ̀lú kí wọ́n máa wò wọ́n dùn lóní wọn ba wọn nínú jẹ́ wọ́n lè tẹ ẹlẹ́yìn kò sì gbọ́ kò kò ṣe bí aláìgbọ́ ní kò sì tó la orí tó pé tó lè tẹ wọ́n lọ́wọ́ ìwọ́n lòun ẹjọ́ kí ni o torí wọ́n bara wọn nínú jẹ́ wọ́n dìtẹ̀ ẹlẹ́yìn òtìgbọ́ òtìgbọ́ òtìgbọ́ ìwọ́n kò ṣe bí ara ìgbọ́ ní òtìgbọ́ wọ́n bara wọn nínú jẹ́ wọ́n dìtẹ̀ ẹlẹ́yìn òtìgbọ́ òtìgbọ́. kó wọra gan lè yá tó bọ̀ tó bá ti kó wọra gan lè yá tó bọ̀.